وَلَا أَعْلَمُ أَنَّ اللَّهَ الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد إخواني وأخواتي أحييكم بتحية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته أتوقفوا أولوها واحد ọba tí ó tún jẹ́ kí á tún máa lòsẹ̀ ní lórílẹ̀ èdè pẹ̀lú ọlọ́run bá ilá sọpẹ́ fún àwọ̀ tọkùnjúlógún rẹ̀ a máa ń kéde eléyìí fún ẹlòmíì torí rẹ̀ ọ̀bá pé dáadáa tí ó dàrú mọ́ lójú yóò wá dà ní ẹ̀jẹ̀ ó lè ní mẹ́rìndínlógún ó lè ní mẹ́tàdínlógún lè ní wà láìtàláì ó ti kókú ní tí wà láìtàláì tó tún lẹ́nu rẹ̀ tó bọ́lọ́wọ́ gbàtọ́ ipá bá ti ń ṣe díẹ̀ ètò tọ́wọ̀ bá mọ̀ tẹ́lẹ̀ tọ́ bá tàwọn ọmọ olójú kò ni ọ máa pé mọ́kàndínlógún òní ni yọ́mọ́lẹ̀ ọ̀bìyà nínú ọdún one thousand four hundred and forty three ọjọ́ wednesday tó ṣe déédéé two thousand and two nígbà tí wọ́n ti gbé ànábì wa ayíṣá alayhi salatu àti gẹ̀gẹ́ lọ́ba ànábì wa muhammad sallallahu alayhi kọlọ́bà ara ní àwọn sáábẹ̀ rẹ̀ gbogbo àwọn tọ́bà ṣe ẹ̀kọ́ sí tí ó fi di ọjọ́ ẹ̀ta ní àná ayẹ̀ lẹ́ẹ̀kẹ́ẹ̀dógún lajé èròǹgbà wa lẹ́ni ká jẹ́ ayà kẹtàdínlógún ṣùgbọ́n kò sí àkókò fún wa láti parí ayà méjì èyí tó tẹ̀lé ayà méjì náà ọlọ́bà yìí pé a'udhu billahi minash shaitanir rajim وإذا أخذنا أن قرية Ọlọ́run bá ní tó wọn ọlọ́run, ìdá àrọ́dìnà, ta bá gbà lérò, àánú lè kakọ́ ìyà, kí ká pa ìlú kan, afẹ́ pàlú kan. Kí náà ọlọ́run bó ṣe? ẹ̀rí tí àyà tó wá bí O òun parí pẹ̀lú pé wọ̀n mọ́kún náà mọ̀ àbìríhìn káta ẹ̀rọ àlàmọ́lá àní jẹ nìkẹ́kẹ́ níyà títà ti rán òjíṣẹ́ sí àyà ìwá sọ papọ̀ mọ́ ìfẹ́ ipa parí lánàá àwọn bọ́ pa yóò gbé òjíṣẹ́ tí wọ́n tí wọ́n máa sọ fún òkè ha ẹ má sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹ má sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹ má sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọlọ́run bá nìkan ni a máa jọ́sìn fún tó bá da òun ni tó bá kún díẹ̀ káàtó òun ni ẹ lọ sáàbì ọlọ́run bó gba àwọn kẹ dìde tí wọ́n máa pa wọn láti ẹ̀dẹ́ pé wọ́n máa tẹ̀ láti ọlọ́run ṣùgbọ́n kàkà kan ó ṣe bẹ́ẹ̀ fàfàṣàkò òfin ha ọkẹ̀ wọn lè oniki ní kí agbọ́ni àgbà agbọ́ni àgbà ọkẹ̀ wọn lè táwọn tí ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run kódà kò tó kọ tí wọ́n ní pè wọ́n tán gẹ́gẹ́ bí wọ́n ti fún ànẹ́bíwà wa Muhammad láwọn ara kò sí wọn ò fún dá bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá fẹ́ kọ́sẹ̀ àwọn ànẹ́bí ọlọ́run tí ń pe àwọn èèyàn tó jẹ́ ọ̀nà ó kọ onírànràn làwọn èèyàn ó fún lẹ́nu wọn yóò sì dùn mẹ́rẹ̀yìn mẹ́rẹ̀yìn yóò sì pa ọ́ntọ̀ wọn kí yẹ̀yẹ́ yóò lè bá lè ní sọ bá ti bá ti ó lè ní à ewé rí pé atọ́ sòkè ọ̀pápọ̀ mọ́ tìsàlẹ̀ títí máa ń ríbẹ̀ fáwọn ẹni ọlọ́wọ̀n bá lánàá inú àdámọ́ wọn ni pé wọn ò ní tọrọ ọlọ́wọ̀n bọ́ wá kéré rẹ̀ fáwọn náà láti fi dẹ́wọ̀n wò pẹ̀lú bẹ́ẹ̀ káwọn èèyàn ó lè rí ẹnu sùúti sùúti yọ sí wọn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni yóò tó bá ti gbé ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá lọ́wọ́ wọn ò ní gbọ́ àìwá gbọ́ wọn lọ́fà fàhápọ̀ àléyìí àlẹ́kọ̀ọ́. fàhápọ̀ àléyìí àlẹ́kọ̀ọ́ olù kí ni túmọ̀ rẹ̀ kalimatu al-azab allati la maradda laha gbólóhùn ìyàlú gbólóhùn náà èyí tí wọn lè sá fún fàhápọ̀ àléyìí àlẹ́kọ̀ọ́ òdodo ọlọ́run bọ́ wá ṣẹlẹ̀ lé wọn lórí òun náà sì lódodo yà ní àwọn ọ̀tẹ̀ láti ọlọ́run fún ọ̀tẹ̀ lẹ́nu tọ́lọ́run bá rin sí wọn padà mọ̀ náà á fẹ́jẹ̀ ọlọ́run bọ́ wá pa wọn rẹ̀ yọ pa wọn rẹ̀ ní ti pípa rẹ̀ yọ hà láká wọn ní ti láká wọn gẹ́gẹ́ báyìí lọ́lọ́run bọ́ bá lè kẹ́lá ti máa ń ṣe sẹ́ni sí ọ̀bá gbọ́rìn ọlọ́run bó ti ránṣẹ́ yọ wá pé lọ́ọ́ tún wí fún wọn àbí àbí àbí àbí kọ́ má bàa sí fún wọn nígbà tí ìyá ọlọ́run bá bá dé ìdí ni ìtọ́lọ́run tó sọ níbi ayà tó tẹ̀lé Wàkàtà àti ọ̀sẹ̀

ṣùgbọ́n gbogbo wọn ní báyìí nù lẹ́yìn ìgbà tí ọlọ́run bá gbé ní òjì dédé àwọn olùmọ́sàlà yí pé láàrin ànẹ́bí Adam alayhi salatu àti ànẹ́bí wa tó ẹgbóhùn ni àkọ́kọ́ òjíṣẹ́ lórílẹ̀ àwọn èèyàn sí ọ̀hún sí ẹ̀sì kẹ́kà táyọ̀ Islam one thousand years ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ni ṣẹ̀tọ́nù wá ló dètè sáwọn ẹni ìgbà náà pẹ̀lú ohun tàtíkà nínú sóràtò Nuh nípa bí ṣe ń dà wọ́n láà fífi àwọn ẹni eré tẹ́gbẹ́ eré wọn lẹ̀ tẹ́gbọ́n ohun táwọn bàbá yìí ṣe pẹ̀lú wọn wọ́n fi wọ́n sàkàtúnṣọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run bá má dẹ́wò wá òjò ọ̀bá rọ̀ ìyẹn bá mú ṣẹ̀tọ́ ń gbá òun ẹ̀wọ̀n èdè ènìyàn bá bá bí ó ebi ò tí ì pa yín ẹ̀yà mọ̀ fáwọn èrè tó wà nílẹ̀ tó jáwọn ẹni ọlọ́run àwọn làwọn bàbá bàbá yín máa lọ bá ni wọ́n máa lọ bẹ́ẹ̀ làwọn bàbá yín bẹ lọ́hùn ẹnu yín ọ̀tọ́ ọ̀dọ́dọ́ ọlọ́run ilé ẹni bẹ lọ́dọ̀ àwọn séwù dọ̀la ìwà kẹfẹ́rí ẹni bẹ lọ́dọ̀ àwọn séwù mi dọ̀la ṣègbè pàmò tí ó bá ń gbà dára wọn máa wò ní ìjà òun lè ń bẹ lọ àbọ́lọ́run ti gbà tọ́pọ̀ padà ara kó lọ́dọ̀ àbá pé ànẹ́kùn lọ àbẹ̀lọ́run kọ́lọ́run sí ìyàwó sí ìyàwó àríyàwó àríyàwó òun pọ̀ lọ́run fakún àrí ẹnu jẹ́ ẹlọ́run fẹ́nu gbogbogbò àwa tó máa pè ní àwọn màmá ọkọ̀ lọ ìyàwó sùọ̀ òun náà bá tó sọ́nẹ́nu onímọ̀ pé gbẹ̀rẹ̀ wọ́n kún orílẹ̀ yìí tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti parẹ́ tẹ́ tútúkú o Ọlọ́run kó bá ṣàánú wọn ń lọ dára jù Ọlọ́run kó bá ṣàánú wọn lẹ́nu jọ́ mẹ́ta lẹ́nìkan gbé tèrè ló gbé abọ́ka lọ́wọ́ ó ní gbogbo sánà méjèèje ilẹ̀ méjèèje bóun ti gbábọ́ yìí lọ́rùn gbé lọ́wọ́ tó wọn ọ̀bá jẹ́ ó túmọ̀ kò ní túmọ̀ tani ọgbà bọ́ọ̀lù lọ́wọ́ mi mo fi dúpẹ́ nílà kẹfà àbọ̀ lásán oṣù ẹ̀sùn wàtà lè jọ gbà lọ́wọ́ rẹ̀ àwọn àwọn sọ̀rọ̀ láàrin sani àti ilẹ̀ tí wọ́n fẹ́ ń bẹ́ẹ̀ nú ẹ̀. ó dájú bá àwọn tí ń gbọ́ irun òpin rárá àgádágodo ti jí wọn lọ́pọlọ irú wọn náà wá pọ̀ bẹ́ẹ̀ tí ó máa yàgbẹ́ lẹ́nu tó lè ohun sọ̀rọ̀ ṣùgbọ́n pàtó ọ̀sẹ̀ tí ó já tọ́bárẹ́ tí ó já lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kejì yọ́kẹ̀ sọ fún nígbà èṣù ni ẹ̀ jìnà sí ọdọ̀ lè ní wọ́n lù ọdọ̀ lè ní wọ́n pa àwọn èsù bí ìwé tọ́nà bá fẹ́ sàánù irú wọn pọ̀ lórílẹ̀ ọlọ́run bá ní pé ọ̀ká ń pa lákínà mínà lóko inú àwọn sẹ́ńtírì sẹ́ńtírì ohun alqarnu ní qurun ẹyọkẹ́ rẹ̀ ní alqarnu sanabi sọ pé khayrul qurun qarni òun náà ni nínú ayé àkọ́rán ní ànẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam ti ń gbọ́dọ̀ sẹ́ńtì ìtọ́jú àjùmí sẹ́ńtì ní ànẹ́bí ọlọ́run bá sọ bíi pé àìmọye sẹ́ńtì lẹ́yìn ìgbà tí inú òun lọ tán tí è pé àwọn ànẹ́bí ní ìdí wọn gbọ́ ìṣun rẹ̀ láàrẹ̀ tó pa ọrẹ́ ànẹ́bí Hud alayhi salatu wassalam ọlọ́run bá pa àwọn ìjọ rẹ̀ ìjọ áádí bákan náà ànẹ́bí Salih ọlọ́run pa àwọn ìjọ rẹ̀ nígbà àwọn ọ̀pọ̀ àwọn ìjọ ẹ̀rí bá kò wọ́n láwọn ọjọ́ ṣùháìb tó gbé náà lùkù àmì sọ́tù ṣùhárá ọlọ́run ọba sọ pé ọmọ ṣùháìb ọlọ́run ọba òwì ọlọ́run ọba sọ pé ààrẹ ṣùháìb sí wọn ni èyí ti jọ àtẹ̀rẹ̀ sí wọn ṣùgbọ́n síbẹ̀ náà wọn ọ̀gbọ́ àwọn olùmọ̀mí ìrọ́pẹ́ tẹ̀sídìrù ni ìjọ ṣùháìb làwọn náà ṣùgbọ́n lè má jẹ́ àti bí wọ́n ti pera wọn ọlọ́run bá náà bá wọn pè wọ́n sọ fún ṣọ́ẹ́bù pé ah, àmọ́ rí èyí sí ìrìn wa ìrìn wọn ti nù ọlọ́run bá náà wà bá wọn pè wá pé èyí sí ìrìn yàtọ̀ ẹjẹ́ á pè pé kí èsì ìrìn ọlọ́run bá rẹ̀wọ̀n náà sí àwọn èèyàn tiẹ̀ nígbà àwọn ọ̀gọ́ wọ́n dí òsùn ọ̀pù rí bọ́lá wọn bá ṣe ń pa wọ́n rẹ́nu ṣùgbọ́n gbogbo wọn lẹ́yìn ànẹ́bí wa nú alẹ́ ìsọ́lá sọ̀rọ̀ títí pé ìdíni ìsọ́lá sọ pé wọ́n kápá ọkàfà àti rọ́bíkà ó sì ti tó ọlọ́wọ́n bá rẹ̀ ìdùnnú bí ìbádìí pẹ̀lú ẹ̀ṣẹ̀ táwọn ẹrú rẹ̀ ọlọ́run bá pè wá síbi pé káà ní ọlọ́run ṣèwádìí ẹ̀sẹ̀ owó ń tàwọn ọlọ́run tàbí padà pa wọn rẹ̀ ẹ̀sẹ̀ náà ga wọ́n rìn rìn kílà lẹ́bí ọlọ́run bó ṣe tí ọba pa àwọn rẹ̀ ọsọ fọlọ́run bàrá tó gbèsè náà àwọn retí ìyá ọlọ́run àwọn tẹ̀ ń retí ẹ̀jẹ̀ gbogbo wọn ni wọ́n fi àwọn àlẹ́bí yìí sí nínú ẹ̀sọ́ ọlọ́run bá fi pa wọn rẹ̀ ẹni ọba olúkúwàdà ọba gba olúkúwàdà ìdí torí pé ọlọ́run ọba ọ̀bí ìyẹ̀wọ̀ yìí láàpín ah, èèyàn máa ń fún èèyàn ní ìròtí kìíyà ọlọ́run bá múrò wá lónìí ẹ̀rọ náà lùkọ̀rán ayé ni ó gbà wá àbá máa mú àwọn ìjọ àwọn ìdẹ́bì yìí lọ́wọ́ lọ́kọ̀ ọ̀ká pẹ̀lú ohun tí wọ́n ṣe lójú ọjọ́ pé pẹ̀lú iṣẹ́ wọn kọ̀ọ̀kan ọlọ́run bá ṣùpá wọn rẹ̀ wọn tọ́lọ́run bá jágbe mọ́ tí wọn èyí tọ́lọ́run bá rin atẹ́gùn gbóná sí ń wọn èyí tó yẹ pé omi ló gbé wọn lọ gẹ́gẹ́ bí ìjọ fìràó tọ́lọ́wọ́n bá ti fi wọn jí ó ti jẹ wọn ìbẹ̀ ẹnu wọn tọ́lọ́wọ́n bá sókè dilẹ̀ onírìnrìn ẹ̀yà látara àwọn tó ń kálukú wọn ń ṣe ìyá لمن يريد ثم جعلنا لكم من من ta nínú yín ta ló ń tọ̀ mọ́n kánà yóò àlàájílà húnà ìmọ̀nà àdúníyà tàlẹ̀ntí ń wáyé nù yí àjánà làwú fi yá ààkẹ́ lójú ń bẹ àìpáyé lọ bá ń wá ọ́rà ayé ṣùgbọ́n ìkẹ́jú ti gẹ́jú lè lò pápá àpálọ́ sáré lò ìwọ́ní ìwọ́ní ìwọ́ní tọ́bọ̀ yẹ̀wò ní gbúrẹ̀ ọmọ nínú àwọn tọ́ọ̀gì tó ti lọ níbi ibi náà ní wọ́ríọ̀ wà ọdún ló fi lo tọ́ọ̀gì rẹ̀ pé lọ́sọdún márùn tó bá pọ̀jù ká lọ́sọ mẹ́fà àkíìmù ló pẹ̀ ó fìtínà ìlú fìtínà àdúgbò wọ́n fẹ́ ń bẹ wọ́ríọ̀ ló pọ̀ rẹ̀ ah, wọ́n bá yí lọ ọlọ́run sáànù àwọn míì bá lọ pẹ̀lú rẹ̀ bí ìyẹn bá ti ń wáyé ọlọ́run bá ní pé máa ń ká náà yóò rédíò làájílá ẹni tí bá ń wá nǹkan kájúkájú nǹkan kájúkájú náà ní àdúníyá tó gbogbo sáfẹ́ lówó tó gbogbo sáfẹ́ lọ́lá tó gbogbo sáfẹ́ lókìkì tó gbogbo sáfẹ́ máa sọ pé wọ́n máa sọ pé àfiwọ́ àfiwọ́ ọ̀fẹ́ tí wọ́n dá ọ sí lẹ́fún àwọn oníkéwú láwùjọ tàbá torí ẹ̀lọ́ lò ilẹ̀ àmú ló ń wí ní mẹ́sàn mẹ́wàá ni wọ́n ni ah, àbá náà ní ìmà ìmọ̀tẹ̀ ní gbọ́lẹ́mẹ̀ ẹni kẹta eh, àsìkò mílò lóbi tẹ́ntì yọ́lọ náà ni wọ́n ní ẹni ẹmọ àìmọye irú wọn ni wọ́n ti bẹ́ wọ́n lo ilé ayé lódodo táwọn yẹn ń pé bí wọ́n ti bàbà wọ́n ń tàtẹ̀lé wọn àfiwọ́ àfiwọ́ àfiwọ́ àtẹ̀mí ṣùgbọ́n ní kẹyìn kọ́ ayé gbàgbé wọn ní òní túnmọ̀ mọ́ mọ́ ń ká náà yorí ìdólẹ̀ àjílá ẹni tí bá ń wà nǹkan kájúkájú ìṣẹ̀lẹ̀ ayé àjọ kẹjú ń bẹ́ yọ́ sáré ṣe pápá wo obin tó ti yọ̀jú tó ti sáré nẹ́lẹ̀ ọkùnrin ọ̀sẹ̀sẹ̀ ń yọ mú títìn wọ́n náà ti ń sọ pé wọ́n tó nǹkan tó ṣe ń lè lágbájá ló ń ná lè làkásẹ̀gbè ah! wọ́n fi ba yé ẹ jẹ́ padà débẹ̀ gan bàbá padà dọ́hun tán gbogbo àwọn ọmọ wa ń fẹ́ kìlọ̀ fún gbogbo ẹni ọ̀bá bábalẹ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ ah! láti ọ̀fẹ́ lọ oṣù mẹ́rin oṣù méjì ọpẹ́ ọdún méjì ọkùnrin ọ̀jẹ̀ orí ẹka pàápàá jùlọ ọkùnrin tó gbádùn lọwọ ọdún lọ́wọ́ ọ̀ta àti èrè òní fẹ́ tú orí pé ohun tí ọmọ wò lára rẹ̀ tí ó fi náà ẹlòmíì ló ti ọba gan yóò wò kété á ah, ǹjẹ́ ó dàbí àwọn bàbá wa wọ́n máa sọ̀rọ̀ ká wọ́n ní pé ẹ má kánjú lábẹ́ ẹ̀gbóná tẹ́ bá kánjú lábẹ́ ẹ̀gbóná yóò gbóyín láhùn tó bá gbóyín láhùn tán ẹ̀ nípadà lè ńlá ní gbógbóná mọ́ ẹ̀fẹ́ jẹ́ òtútù ọbẹ̀ tó wá tutù tán ó tún kàtílà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ tó da ayé rẹ̀ láàmú tó fi ayé rẹ̀ nígbà tó padà á lọ́kọ̀ òun náà ọkọ̀ tó ń kẹ́ kí sọ̀rọ̀ sọ̀rọ̀ ayọ́bá agbọ́ o lè ibú ọmọ yìí mọ́ bí mo ti pọ̀ kò sí sọ́ọ̀tà ọba yìí lọ́tọ́kùn ní bá ya alágbárí ọdọ́gbọ́n tẹ̀ ọmọ ọdọ́gbọ́n tẹ̀ ẹ̀ta nígbẹ́ tí mi ń dàgbé ọ̀sẹ́yìn bíi mẹ́wàá kan ìbọ́ ọ̀ọ̀ tó bẹ́ o èjì náà ni tó dọ́dọ̀ àwọn tó ṣe ń kọ́ gbogbo tó ń gbé pamọ́ kò sí gẹ́gẹ́ ń sọ́ọ̀bù wọn èsì ní ń kú yìí jẹ́nẹ́rà tọ́lẹ̀ ẹ kìlọ̀ bá wọn ọmọ tí ọba ti lọ ilé ọkọ pé ṣé ọmọ mi àbẹ̀bí ọmọ mi alàkẹ́ àti nǹkan ọlọ́run ṣe dáadáa fún ọ má jẹ́ nìkan wọ́n bọ́ ọjà àfẹnabáyọ̀ dá fún ọ báyìí tọ́bẹ̀ tí ẹ ṣe ọ̀ wọ́n ló gbé bẹ̀ ọ̀tẹ̀ yá rẹ̀ jẹ ọmọ mi lè padà jẹ ọgbẹ́ màámi ẹ ti lé ọ̀ wọ́n ti já kìíní yóò ó sì mí lójú ọdójú sí mi wípé ilẹ̀ Yorùbá gan-an tí wọ́n ṣe lọ́hùn gan-an wọ́n mójú tábìbì yẹn púpọ̀ ìtìjú ńlá ní fún bábélì wọ́n ti jábálẹ̀ rẹ̀ nínú oko nínú ẹ̀jẹ̀ tí wọ́n wẹ̀ jẹ́ àbí wọ́n wẹ̀ gbàdo wọ́n kọ́ ọmọ wọn délé ọkọ ní ẹja ní àbáta ọkọ̀ bá ti jáde tó rọrọ̀ ojú ọ̀ọ́ àákàlà bá wá ẹjẹ́ lọlé ó ti yé wọ́n ẹ̀kìlọ̀ fáwọn ọmọ yìí jẹ́ náà níwá níwọ́ ọkùnrin tó ti tó gèlè sí tó mísírì wọ́n fún olówó oúnjẹ òun ò pé bàbá rẹ̀ ò níbi kẹ lọ ẹnu ẹ̀ níwọ́n náà wà ẹnu ẹ̀ náà wà àti bọ́yàwó àtọmọ máa sòrò jùlọ láwùjọ ta wà ṣe sùúrù fẹ́mi ààrẹ wọn náà wọ́n bá sáyé lò ti sáyé jẹ ẹni tó nífẹ̀ẹ́ ṣe kò ń ah, o ah. agbájá mọ́ àwọn lágbájá tí mo nífẹ̀ẹ́ sí kí ó ti lé wọn lọ pẹ̀lú ọdún yóò fún mi ẹ́ tani ò sí sùúrù ebi wà lówó pé ó tó báyìí mo tí bàbá rẹ̀ ń ṣe wọ́n náà fẹ́ máa ṣe láì yọ̀ǹda fún ọbẹ̀ ẹrù rẹ̀ ní ìbòdè o òdè ò ní gbé ìyẹn máa ń ṣe sùúrù tọ́bọ̀mọ̀ kò tó yàwó tọ́bọ̀mọ̀ òbí rẹ̀ àwọn òbí rẹ̀ bá já àwọn àgbẹ̀ wọ́n rìn ọ lọ́wọ́ ọba tọ́kọ ní ọba àwọn òbí rẹ̀ bàbá lè sọ náà èèyàn sí wọn kó mọ bí wọ́n ti sọ àìmọye ọmọ ló fi ti adélébọ̀ lè ìyá rẹ̀ ìyá ọmọ òfin àà ah, ọmọ mi mọ jẹ́rìí ẹ̀ yóò ṣe fẹ́ mú bá rẹ̀ ń ṣe báyìí ìlọ́ ti àwọn ọmọ yín ìwọ ọmọ náà má bà ìyá rẹ̀ jẹ́ ọlọ́run bá ní pé wọ́n ká ní orí ìdòlẹ́ wọn sí lẹ́ta àkàrà ìlàwó ìyá ẹni yóò tí bá ń wáyé ààyò orí ṣùgbọ́n tí gbogbo ẹni wáyé ní máa ń rí ọlọ́run ẹ̀ bàbá fẹ́ ni o lórí o àìmọye ẹni tó wà ọ̀kán ọ̀kán náà alásùmọ́mì kan áà tọ́bá yẹ tó bóyá èèyàn ọba lówó láyé èmi ló yẹ ń lówó torí bọ́lá lọ́mọ yẹ àwọn àfà tó ti rí rẹ̀ rí mi gbé áà ọmọ yóò lówó náà ọdún yìí tó sùúrù òun bọ̀ òun retí ẹ̀ retí ẹ̀ ọmọ àwọn ọmọ ẹni táwọn yọ lọ́sẹ̀ ń sáànù rẹ̀ ló ti lé ní fíyẹ̀ sí ṣẹ̀ ń sáànù ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ láti bàtó ti wá ní twenty kìíní kẹ́yìn ẹ̀ lòun sáà ẹni tí wọ́n sá sọ̀ kẹ̀kẹ́ fún pé ah, owó ní wo lẹ́yìn rẹ̀ sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ máa bí ó ní ah, ah, ọlọ́lọ́mọye èèyàn tó wùn ti bá pàdé tó ti sọ wí òsì tó ń ta òsì ọlọ́run ní jogún ẹ̀ fún yẹn ọlọ́run ní jogún ẹ̀ fún yẹn ẹ má tẹ̀jú wáyé ọlọ́run bá ní tó má jahannama lahu jahannama yẹn láhàá nínú àyà yìí láti rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí bá ń wáyé máa ń padà deviate kò ní sin lọ́hùn torí ìdájọ́ tó wà lẹ́yìn àyà yìí lọ́dọ̀ ẹgbẹ́ni pé ń sin lọ́hùn ni ah, ọlọ́run bò ní múra àyà yìí wá kò ní múrù parí ọ̀rọ̀ yìí wá ìmá wáyé lélélélélélé èèyàn padà sí èṣù wọ́n padà gbégbékúgbélé èèyàn lọ́wọ́ ó lè máa lọ mọ́kà lọ́dọọdún

iná lọ padà wọ̀ nínú ẹjá nẹ́mọ̀ yẹ̀ láàá yọ wọ́ bẹ̀ mọ̀tìmú máa náà yọ máa bú kí lọ wá níláyé òun náà sẹ́nìkì ò tí nínú lọ́gbàdà báyé lọ́gbàdà bọ̀ wọ́n ààrẹ ẹjẹ́ àwọn tó lówó jù ọlọ́mbẹ láyé wọ́n wà ní jẹ́nà lòun ló wà kí ni mo gbogbo ọmọ nínú ẹ̀gẹ́ síbẹ̀ náà mo tó padà sí sẹ́lọ́ náà yọ wọ bẹ̀ nímọ̀ tí mo mà lẹ́ni tí wọ́n máa bu ní gbogbo ayé tó lé náà padà ta lọ́jọ́ òní náà ni mọ̀jẹ̀ pé ayé tẹ̀ tẹ̀ tẹ̀ níkẹyìn ọgbà òun náà padà rí pé kò sí nǹkan kan lé ayé ìdójútì ìdójútì ni ó rí tọ́ba àlùkè yàrá mà ọlọ́run wá gbé ìdàkejì wa. gbogbo ẹni ọba jẹ́ olùgbàgbọ́ òdodo ìwọ́tọ̀ bá fẹ́ farabalẹ̀ wá ohun tọ́lọ́run bá jogún fún ọ yọ tí wọn lọ́rùn ìjọ ọba sì tó máa tẹ lọ́wọ́n ọba sì má tẹ̀lú èyí tọ́lọ́run bá kọ́ kó náà lónìí ọlọ́run bá ní pé ẹni yóò tọ́wá pé ayé yìí ọjọ́ òun lójú ọjọ́ ìpéjọ alùpùpù yàrá mà òun ní sáré ẹ̀ gbowó wá pa yọ nà sí ohun tí ó débà lọ́hùn. a aláàjì gbogbo mọ́sálásí tẹ̀bí kọ́ máa ti ń lọ bí mẹ́rin yé a ẹgbẹ́ ń kọ́ lórí mẹ́wàá ohun tí ó sẹ́kù fún mi bàbá ọlọ́nà nílùú wọ̀nyí a olówó ní ìmọ̀nà lè tẹ́límà wọn ò rí àwọn tó ẹ wọ́n lè náà tí wọ́n dé bá níjọ̀gbẹ̀dà kìí àwọn tí ó gbà tọwọ́ wọn lọ́pọ̀jù àwọn tí wọ́n rí pé wọ́n lè sàánú wọn ẹnu wọn sọ́rọ̀ wọn jẹ́ owó dọ́dọ̀ bàbá tàbátà wí àánú ọlọ́lọ́lọ́wọ́ fi ní kọ́ sí ìtọ́sẹ́kùn mọ́sálásí ìtọ́sẹ́kùn àti tìbàdẹ́ lẹ́yìn rẹ̀ òun nìkan àwọn ìtọ́sẹ́kùn lẹ́yìn tó gbóhun tó ní pátá ilé epo rẹ̀ pọ̀ bàjẹ́ láti sọ làhàbàjì kò sí ìjẹ́kẹ́ mọ́ mútò tó ní à kò ló ń kà gbogbo ẹ̀ ti lọ ilẹ̀ rẹ̀ à kò níye àfá ẹnẹlẹ́ lọ́padà ní èyí tó sẹ́kùn fún náà ní ilé ọlọ́run tó kọ kalẹ̀ gbogbo wa táwọn yọ̀ọ́ táwọn yẹn bá ti sin lọ́wọ́ ọba ń bẹ̀ yọ́ máa ṣe ìbánjọ́ gbọ́dọ̀ àti ìyá yọ́ máa lọ bá nù sáré rẹ̀ ìhun tí ó sẹ́kùn fún lówó nù tòmọ́tà pé ilé la kọ́ àwọn fábílì ó bẹ̀rẹ̀ lẹ́yìn èèyàn nínú tí ìsábà máa ń sunkún púpọ̀ jù nù ah! àfájùlọ nílé ẹ̀ka àròjì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ṣe wàhálà níbi ilé lọ́kùnrin ìyàwó ní ó padà gbé bí àtàwọn ọmọ ọjọ́ mélòó lòun ó ló ń bẹ̀ àfá ìyọba pẹ́jù ní kó lo 50 years ọ pẹ́jù ọlọ́run rẹ̀ sáánú ẹ̀ ó lè lo 50 years níbẹ̀ àwọn ìyàwó ní ọpẹ́ kẹrin àwọn olóolóolóolóoló wọn tà ń bẹ̀ wọn yóò tún sẹ́kún ẹni ó ṣe wàhálà ti lọ òun ti jẹjọ wájú ọlọ́run gbogbo ohun tó kọjọ ní ayé ṣùgbọ́n ṣe é pé bóyá gbogbo mùsùlùmí ní ó ní bùkátà sí lẹ́yìn ikú rẹ̀ òun ni ó ṣe yóò ti péyàn jù ṣùgbọ́n tí ìrọrùn o ẹnúdún ọlọ́ fọ́ ní o tí ẹmẹ́m tí ń sọ́rọ̀ ní o kì í rọrùn o àfẹ́sọ́lọ́ wa bẹ́ ṣe ní rọrùn ṣe ní rọrùn ẹnu kọ̀ọ̀kan ah, ni ah, gbogbo ọgbà lólówó máa wá èèyàn mẹ́wàá lágbájá tí ó lówó jù ọ lọ sóhun fewúfe yìí tó ń ṣe ọba ń ṣe lẹ́yìn sẹ́kọ̀ọ́ jẹ́ wa rẹ wà náà ó rẹ̀ tó padà máa sí gbé rẹ lọ́dẹ òdì ní ṣàtọ́nù ní yóò rí náà ìlà mọ̀ rọ́ṣìmà àfẹ́ntọ́rọ̀ bá fẹ́ sáànù ló jẹ́ pé ẹni yóò tọ́lọ̀ bá ní kó rí náà yẹn tó bá ti ń mẹ́tọ́ kò tí pẹ́ bọ́lọ̀ alhamdulillah alhamdulillah ọ̀kan náà àwọn ọmọ ìyá wa náà ń sún náà lọ́dún lọ́yọ̀ lórí àwọn fámílì ẹ̀rù ti gbé lówó tó tówó ló fún wọn ọ̀rọ̀rùn àwọn èèyàn yọ tàkà sàárà làwọn èèyàn máa ń ṣe sàárà gẹ́gẹ́ tí wọ́n yìí ṣe jẹ́ ó lè ju sàkà lọ sàárà tí wọ́n ṣe ní ẹ̀bá ní 2 million plus lọ́wọ́ ní sàkà tó wọ̀ 2 million bí kásọ̀ 2 million 200,000 ẹjẹ́ ìwé lóòkè two million two hundred thousand èlò lọ́fẹ́ yọ ń bẹ̀ lọ́yọ̀ ajé sàkà fifty five thousand ní sàkà tọ́lọ́ bá ń bèèrè nù ní bèèrè lọ́rẹ̀ nù two million two hundred thousand ìwọ divided by fifty eh, by forty wọ́n bá gbé wá ilé ẹ̀ ni mo lè ṣe mistake bọ́n gbogbo ẹ̀ ọ̀táwọ̀ sixty thousand tọ́yọ̀ nù two million two hundred thousand tọ́ba ti wá lówó yẹn sí ìdákanú forty rẹ̀ kódà kó ti pa àwọn fámìlì rẹ̀ tí wọ́n ń fẹnu ẹ̀gẹ́ tí ọ̀ lọ́bá ti gbé ẹ̀wọ̀n tí ẹ̀mẹ́ ó fẹ́ pé òkátà àwọn òsílọ́hùn rẹ̀ lọ́bá ti dáadáa fún wọn ẹ̀rẹ́ láti bẹ̀. lẹ́yìn ikú rẹ̀ wọ́n mọ̀ pé ah, aláàánú kẹlọ láàrin wa ní wọ́n gbàdà oh, tí ó tún padà jáde òun fún mi onígi ló ṣe ló ṣe lóyún ládùúrú ilé sẹ́yìn tọkọ lé méjì fún tẹ́lẹ̀ méjì lẹ́yìn gbogbo gbogbo wàhálà tí mo ṣe ọkọ méjì fún wọn ọtún ah, ah! ní ọ̀sẹ̀ nǹkankan títí máa ń bẹ láwọn fámìlì káàkiri òun kẹ́ ló ti jẹ́ àdánwò ńlá torí pípa tí wọ́n ní ò tó jẹ́ káwọn fámìlì yòókù tó ní wọ́n mọ̀ tí wọ́n náà ní fáwọn fámìlì yòókù òun ní kẹ́lọ́ ó tó lè padà pa ọmọ tí wọ́n bá ti pa tán gbogbo àwọn dúkìá tó sọ fún òdì tó àwọn kẹyìn bẹ̀lá ní àwùjọ wa ètí Islam ti ń pè wá sí wọ́n bá ní àárọ̀ ìdàlẹ̀ àkírọ̀ àtàwàtà àlàhà sáyà ha ẹni yóò sọ ẹgbẹ́ ọjọ́ ògbédàlì kìyàmà tó pàpàrà lẹ́mìíà wọ́n sáà àlàhà sáyà ha àwọn ọlọ́run bó jẹ́ ọlọ́run kọ́ máa pọ̀ ẹ̀rí àwọn olówó súnmẹ̀ wọ́n ti lọ múrẹ́ ní lọ ohun tó gba ọkọ̀ máa sọ ohun tó ń sọ ti lọ wọ́n ti lọ lọ wọn lọ sóògùn lọ́dọ̀ àwọn lọ fẹ́jọ́ ń sọ gbogbo bùkátà tẹ́ bá ní bùkátà ẹ máa lọ à ń ìtorí àwọn padà máa gbọ́ lórí tí ó pé àwọn èèyàn lówó lórí èdè nàìjíríà àbá sọ́bà òkú fẹ́ ní owó ẹ̀ tó dojú ẹ̀kọ́ fámílì lásán ó ti tó ó máa dàwọn fámílì inú àwọn fámílì ẹ̀ ó máa rí dùnú látàrẹ̀ àwọn fámílì olówó látàrẹ̀ ah! wọ́n mọ̀ pé kẹ̀kẹ́ ń bẹ láàrin àwọn olú ni àárẹ̀ ọ̀gbọ́dọ̀ tẹ́ ó pé mọ́ ní ọgbọ́dọ̀ kú ah! ó ti dáadáa ní ẹyẹ́ rẹ̀ ní sáàbẹ̀lẹ̀ àti ìbí sára ìbí tí lọ́nà àwọn náà wọ́n ti padà tó lọ gẹ́ ẹ̀fẹ̀lẹ́ o tó o ní ah, ẹ̀fẹ̀lẹ́ ẹ̀fẹ̀lẹ́ kíkọ́ ah, tó o ní kọ́ ìbẹ̀rẹ̀ ah, ìjẹta náà ẹ̀fẹ̀lẹ́ wọ́n máa yí mú sílẹ̀ ìkọ́jú ọ̀pọ̀ ṣùgbọ́n tí ẹ bá ṣe é ṣe wúrí wúrí tí ẹ mọ̀ pé ó dé bá wájú ọlọ́run nígbà tí wọ́n máa ń bẹ tọ́lọ́run bá rí ọ kí ni ó rí ọ láwọn bó àwọn ìnáwó mi orípa àwọn èèyàn náà wọ́n máa fẹ́ ní yẹn gẹ̀rẹ̀ ṣe kí ni ọmọjú bá wọn bá mẹ́lẹ̀ rẹ̀ ọjọ́ kí ní gẹ̀rẹ̀ pákéjì àwọn kẹ́kẹ́ ẹgbẹ́ bá wọn fábílì fẹ́ máa sọ lọ́dọ̀ àwọn ará àtàní ní ọ̀ọ̀ kílẹ̀ tí fẹ́ jẹ́ òṣèlú kílẹ̀ tí fẹ́ jẹ́ òṣèlú ọlọ́run bá sọ náà lùkọ́ ní tún bí lùsọ̀dọ̀ kan fi kún ó ní kí máa rí bọ́bá ti sàárá yín hàn wọ́n jà láyé èyí tẹ́jẹ́ ẹ̀sàjà ní ẹ̀yìn ọ̀dà wọ́n yín tó fò hà ṣùgbọ́n tẹ bá àwọn nǹkan ẹ̀mí ó ní ìdí tọ́lọ́run bá rí ọ gbé ìjọ rẹ̀ torí nǹkan kẹkọ́ torí ọjọ́ ọ̀la àwọn tó ń ṣe ń fún kọ́rọ̀ àwọn padà sókè kílò sí torí pé tí wọ́n bá ti ẹnu ọmọ mọ́yó èyí tó bá ti gbàgbé ọdún márùn-ún ti gbàgbé èyí tí ń ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́lọ́wọ́ tí wọ́n fẹ́ gbọ́ bùkátà rẹ̀ tó ní à ẹsẹ̀ sùúrù díẹ̀ ọ̀sẹ̀ o bí tó ti ṣẹ̀wọ́n ọlọ́run bọ́ba ní kí á kó sàmùwà ọlọ́run bọ́ba ní kí á wá ní pé wàhúwà mọ́bí ẹni tí ó ṣe ọlọ́run bá mú ajé sí fòrò tí ó rí ṣe tí ó jùlọ gbàgbọ́ òdodo húwà mọ́bí olùgbàgbọ́ òdodo ní ọ̀jẹ̀ yóò máa rí àwọn àlẹ́jì sìká títẹ́ mẹ́yẹn náà ó lè jẹ́ fáwọn ọ̀rẹ́ rẹ̀ wọn ni ó fámìlì lọ́wọ́ àdókò tí ìfẹ́ ìdí ó èmi ń tẹ̀mí ó èmi ọmọ arójú ti fámìlì sáwọ́ wọ́wọ́ ọlọ́mọ wọ́n máa dàálà ṣùgbọ́n òun ni kó nígbàgbọ́sọ́lọ́

èèyàn padà máa dúpẹ́ fún wọ́n padà máa sọ pé ah, ọpẹ́ ní fọ́lọ́n ah èèyàn rí lélẹ́ ti wá mọ̀ pé bá ti pín sáyé nù ṣe ó nìkan ó bẹ́ẹ̀ náà nípò bọ́bá lò dáadáa bọ́bá lò tí owó lọ́dẹ̀ ọlọ́run pé ẹni tí ń ń wáyé àtẹ̀ntí wọ́n kúlẹ̀ ọ̀kọ̀ọ̀kan wọn náà mi nínú àwọn kéwù tó fẹ́ pé lọ́bá ti mọ̀ kéwù ọba ti mọ̀ kùránì ká ò lè ní ìka ò àfikún ó jù sí ọlẹ́nu ní òun wọn náà bá wà mọ̀ pé wọlé tó gbangba sùn lọ́yẹ ọ̀kadà ẹ̀ ó rí pẹ́lú ọmọ aká lódò ó rí pẹ́ nítorí ọmọ kòránì kàtà àkùránì kí lóun náà ṣe lẹ́nu nínú àwọn ó ti máa ń yẹn lẹ́nu olù há yẹn lẹ́nu bó tó há kẹ́ yóò tó há nígbà mi yóò há wọ́n lọ́sẹ̀ farabalẹ̀ fẹ́ ọ̀lọ́ pàpàjù lọ́dọ̀ bá mọ̀ tó mọ̀ rẹ̀ kúlẹ̀ nàmídù òdìtùmọ̀ ṣùgbọ́n kò lẹ́n nùmídù àmọ́dá nùmídù afọ́nlá yóò fọ́n yẹlù tọ́wọ́ jẹ́ nùfọ́n yẹlù àmọ́dá numitu, àwọn ọlọ́wọ́n bọ́ fọ́ àgùn fún wọn kò lẹ́n nùmídù ààbùlẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀mẹ́rin ó sì lè bá lẹ́ẹ̀mejì tọ́ bá ń kẹ́jú tí lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ìkíyè máa bá ti dé bẹ̀rẹ̀ wọ́n kẹfà lọ́mọ sí rí orí sàráwì lọ́wọ́ wọ́n máa lọ bẹ́ẹ̀ wọ́n láì pé bóyá kò ráńdì àtẹ̀lẹ́ ọmọ lọ kíni kí ni ń kà sí nígbà òjò kó lanu mi dùn á ẹ̀mẹ́ òlá mọ́tìrì wájú mi. ilé dáhùn fọ́ọ̀kì jẹ́ jáì torí pé ọ̀tọ̀ ni a ọ̀tọ̀ ni ùlà gẹ́gẹ́ bí ha dà ọ̀tọ̀ ni ha ọ̀tọ̀ ni dà ha yẹn ni tẹ̀m̀bì ha yẹn náà wá ní. za jámù rẹ ni ùlà a wà mí méjèèjì ha dà a ùlà a rí a ni tẹ̀m̀bì ń ta fẹ́ sọ yìí ìyá wo wo kìíní ẹ a wùlẹ̀ àwọn yìí ọlọ́run ní pé lẹ́nu mi jù á wùlẹ̀ àwọn eléyìí á tẹ̀ fún wọn á làwọn tí ìfẹ́ wáyé àwọn lọ́lọ́run

àìsìkí wo lè fọwọ́ àfà bó tilẹ̀kùn mọ́ yíwọ́n wà bá ìwọ lóní torí pé àìsìkí rẹ̀ ni bẹ́ẹ̀ni kẹ́ lọ́bì pé kọ́ má jẹ́ tiẹ̀ tiẹ̀ ní ọjọ́ bàbá sì lọ́bì tiẹ̀ tiẹ̀ tiẹ̀ ọ́ oníwà bá ọ ìlà gbọ́dọ̀ mọ̀ ló fi jẹ́ pé agbọ́dọ̀ máa ṣe báyìí gbogbo ìgbà ká máa jẹ́ fún orí wa kábòsí ọmọ pọ̀ wọn bá tètè tá a bá ṣe ká tètè máa fọwọ́ yìí lọ́dọ̀ ọlọ́run èèyàn ní rí ìgbórí ọmọ mi tó kí rẹ̀ yóò wà bá ọkọ̀ yóò wà bọ́ ẹni tí ó lówó náà ló yà àmọ́ nú wa tó rẹ̀ ó dé ọ̀kan ní èèyàn mi ní gọọmenti rárá wọ́n àti wa lòun gbọ́njọ́ ọba tá owó nǹkan wọn olówó wọn náà ti ẹ̀kọ́ wọn máa ná àbá ọkẹ̀ tàlẹ̀ ojọ́ fún àjọ ni ọgbà bí bísínẹ́sì kan lọ ni tọ́jọ mọ́sẹ̀ rẹ̀ ẹni àwọn tó ń ta àwọn instrument ẹ̀ ẹ̀dẹ́kùn five hundred thousand yìí ni mo kójọ mọ́ kájọ yìí mo lè máa rí ọjà two million gbà àmọ́ àlè gbogbo alásègbè sí ni ká kó eight hundred thousand wọ́n ti bẹ̀rẹ̀ nígbà wọn padà mọ́sẹ̀ àbá ẹni táwọn yìí náà bẹ̀rẹ̀ náà àwọn tẹ́ẹ̀tì tẹ́sí dáàmà nígbà ah, èè lówó ṣùgbọ́n yàtọ̀ sí tiwa kò sẹ́ni tó lọ́wọ́ bó lè dá lóhùn yẹn ló ń jẹ́ gbogbo máa ṣe bàbá ẹsẹ̀ ní mọ́lẹ̀ bí n kọjá ọmọ àìsẹ̀sẹ̀ jílẹ̀ lẹ́nìkan wọ́n ti bẹ́ bẹ́ẹ̀ ni ọmọ ṣe kí mọ́ ń káì méjèèjì náà ni bá máa wò ó pé ọ ní kankan lọ́wọ́ tún sagidi wọ́n tún ṣe èdè o ọmọ àlọ́ ti gbọ́wọ́ àti lọ́dọ̀ àwọn àfá lọ́mọ àtúnṣe gani bèbí lọ́kùnrin owó ẹlẹ́ inú ọkà ní ojú ọwà ẹ̀ṣọ́ jáde agídí ló ń dá sí ẹ̀ alẹ́bìsọ̀gbẹ́ ní jọba jẹ́ pé alágídí nínú àwọn tí ó wọ ní ọlọ́run òun náà ni ààyè ló mọ̀ tẹ́tìbẹ̀ ó lò sí ní o títí wá tó ń ṣe mótómótó ò sí taakú mótómótó tó wá ń bẹ́kú ògógó lọ́fọ̀ tí mu lọ́fọ̀ owó mu àwọn tí mo ló sọ pé ah, àlà fún yín sọ́dọ̀ wá fún yín níṣe ògógó lẹ fọwọ́ ẹ lẹ níta fọwọ́ ẹ bá fi mú kí lọ́kẹ́ yàrá yẹ ebi èrè ọ̀pá ọ̀

ó kéré pé one thousand ta ni wọ́n wọ́n ta ni wọ́n wọ́n kún àwùjọ yìí bàjẹ́ àjẹsí wàlá harajì tó ṣe mú ń sàánú rẹ̀ gbogbo máa rí tọ́wọ́ kọ́bọ̀ kọ́ máa fi múlẹ̀ ẹnu ó tún máa wá sí yóò tún máa lagídí ó tún máa sogídí ó ní ìgbẹ̀mí ó tún máa bẹ̀bẹ̀ ọ̀rọ̀ ọkọjọ́ ń bí i lóòkè lọ́ọ̀kánẹ̀ ìrẹ́yẹ kí ni túmọ̀ rẹ̀ ìtumọ̀ ilẹ̀ ìtọ́ ní bá bẹ́ fọ́ sọ́ọ̀pù rẹ̀ ń jọ́nà máa pọ̀ sọ́sẹ́síblì ní àánú ọmọ ní òsì tí àtọ́lá ń bá kọ́ pẹ́ kò tí èsè tí èsè tèmi lẹ́kù tí ẹ bá ti ṣe tọ́lá jẹ́ pé kèsè tí yẹn lè rí kò àti sọ pé gbẹ́ni ọba ní sọ́ọ̀bù kọ́ máa ti sọ́ọ̀bù pẹ̀lú gbólóhùn bísímìlà máa ti sọ́ọ̀bù pẹ̀lú bísímìlà wọ́n máa ti tẹ́tọ́lá o lè gbàgbé tàbí kọ́ o travel jẹ́ ẹlòmí ìlú ti náà dẹ́hùn tọ́lọ́run fẹ́ fi kẹ́ wọn ni mo dúpẹ́ fọ́lọ́run ba lórí ẹ̀ ọgbà ń jọ pé àti ẹ̀ á mà kì í ti fẹ́ àti gbé bó sàánù wa ọlọ́run bá ní pé wà máa ká ní àtọ́ ọ̀bùrọ̀ bí ká máa dúró gbogbo ohun tọ́lọ́wọ́n ọba àrí ànẹ́bì bá kúrùyàn kò sẹ́ni ó lékọ́ gbogbo ohun tí ọlọ́wọ́n ọba àrí ànẹ́bì bá tọ́bá lórí ìwọ ló ní ọ̀sẹ́ni tó jọ́bọ̀dù kò lè fọ́ wọ́n máa fi wọ́ kí ọmọ káná عطاف ربك محظورا يعني ممنوع ممنوع kò sí fífún rẹ̀ tí wọ́n tọ́lọ́run fẹ́ fún ẹ̀ bọ́ sẹ́ni ó lè kọ́ fún ọ̀rẹ́ rẹ̀ níbọ̀ látàjú ẹwà gbọ́n tọ́lọ́run bá sọ wọ́n sọ fà lẹ́bí rẹ̀ níbi ìwọ́n ní owó tó ń dọ̀ wó wó tó ń tàṣẹ́ sọ yìí kúrò láti ṣàgbéga fáwọn òkèjà àwọn agbáka àwọn nǹkan lọ ọlọ́run bá là ń tò ayéyé ọba dáwù tí ọba sọmọ ṣẹ́ṣe fọ́gà gbogbo wa ayéyé ọba dáwù tó ẹgbẹ́ gbogbo wa náà lábún kéwù bò sọ́wọ́ kéwù gbogbo wa náà làáfà ayéyé ọba dáwù tí ọba sí aláìní tó ẹgbẹ́ olówó gbogbo wa ọ̀sẹ̀ tó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ náà láyéyé ọba dáwù tó ẹgbẹ́ gbogbo wájú ọmọ ṣẹ́fọ̀ sọ́gà tani àkọwa gbogbo alọmọ kéwù kọ̀ sáàfà gbogbo láti àmọ kéwù gbogbo wa láláì ní kò sólówó à nífẹ́ kú ṣùgbọ́n wọn bọ́ fa àwọn kẹyọ ohun tó gbé sí ọlọ́dọ̀ yẹn ó ti kó tàwọn kẹmọ kò fi sí wọn láàmì ọ̀nẹ́ o ọ̀nẹ́ o ọ̀nẹ́ o ọba ní orílẹ̀ ní ọjà ti fún wọn bọ́ọ̀ bá sì náà alálàlálá bá mọ̀ máa ní ní ọjà ìjọba kìyàmà ló jẹ́ pàdé àwọn ọmọ sàálà sọ sọ pé níjọba kìyàmà ẹnìkan bẹ lọ́dọọdọ ọlọ́run ọba tó ní ó ní owó ọwọ́ padà wọ ní ọlọ́run ọlọ́run ni ọ máa wọ ní ọlọ́run ọ máa wọ pé ọlọ́run níwọ̀n tó ti owó tó fún mi mọ́ náà ọ̀nà ọ̀nà nítorí ìtàwọn ọlọ́run pé púpọ̀ tẹ́ tó lówó tí pé ń pọ́lé fún àtọ́dá kìí ṣe bálẹ̀ gẹ́gẹ́ o ìyá àlè ọfọlẹ́kù àti ṣe pé torí àlè ẹyọ kan ó lè ní 2 million lórí ẹ̀ àlè ẹyọ kan ó lè ní tó tó 2 million ṣùgbọ́n òun rẹ̀ sẹ́gbẹ́ ilé ah, fún àwọn mùsùlùmí mọ́sálásí ní oṣù tọ́ nínú àwẹ̀ ẹ̀rọ mọ́lọ́jọ́ àà ní ìfẹ́ onínà o

èyí ò nínú ẹfẹ́lẹ́ àṣẹ tó àbúrú ni àwọn yẹn la máa ń pè ní ahùn kọ̀kọ̀ ọgbọ́n kò tí àti àlàálẹ̀ o àti àrọ́mọ kò ní wulẹ̀ ní rárá ọkọ̀ kówó yàn ọ́ rá kó ń tiẹ̀ lọ bí tí ò tiẹ̀ ní rí tòwọ́ wọ́yẹ́ wá dá ọgbọ́dọ̀ náà torí ibi tó ti rí náà ní àrọ́mọ tọ́lọ́hún sàlù wa ọlọ́run bá ní pé kẹ́sìtọ̀kọ̀ dọ́ni ẹ̀ bá ọ̀dọ̀ fún àdáfà olówó tí yóò lò ṣèrí kọ́nà bó tó gún ní òtó lówó àfá àtijọ́ mọ́ ṣe ń sẹ́yìn ọ̀gá ti jọ́ mọ́ ṣe rí ẹni ọ wà nípò ọlá òun náà ti wà nípò tí èsè tọ́lá àwọn kan wà nípò ọlá yẹn tí ò sí ẹmọ fún wọ́n débẹ̀ ṣùgbọ́n díẹ̀ díẹ̀ gẹ́gẹ́lẹ́gẹ́ ọlọ́run fún àwọn yọ láàrin ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ báwọn yẹn ṣe lọ lé kéwú láwùjọ wa ìdí gbogbo yẹn mọ́ kéwú ni áà a ní gbọ́tẹ̀ sí rí rẹ mọ́ ṣùgbọ́n àwọn onẹ́ka mutata pituna fi jírọ̀ta àwọn fẹ́ ń bẹ lọ́nà lọ́bẹ̀ẹ́dẹ́ gbìyànjú tó ká ti dárí lọ́wọ́ mọ̀kà ilẹ̀ tó ẹlòmí tó bá ti kàdáàdì dss ah, gbìyànjú ẹlòmí ó tiraka yọba dss ìkéwú ẹlòmí ó tún ní jẹ́ tẹ̀síwájú láti máa ń jalẹ̀ tẹ́lẹ̀ ti wẹ́rẹ̀ ayọ̀mọ́ mú ènìyàn ní ọmọ dáa ó lè jẹ́ pé ká gbogbo ẹ̀ ká gbogbo ẹ̀ ká gbogbo ẹ̀ ọdún ké ọdún di pépà jọ kí ni pé wọ́n wá pharmacy kì í bí yóò pé àwọn tó ní pharmacy rẹ̀ lọ́ka bàtáyọ̀ ọkọ̀ olóyún ọlọ́nkọ́ bá ọ̀tàkó yìí ìwé mélòó lọ́dí pharmacy àwọn tó yẹ pé wọ́n jáde tí wọ́n ṣe pharmacy náà ṣe gbogbo ẹ̀ wọ́n kú wájú ẹ̀ báyìí tí wọ́n máa wá tẹ̀ ẹ mi ṣe bá mi ṣe bá mi ṣe bá méjì fún wọn ìyọba yẹ mọ ilé ọba yẹ ti dá òun ò ti káńkẹ́ sí bọ́lọ̀ ti máa ṣe ní pé kìí ṣe pé ìwé níbi òṣòrí ni wọ́n tẹ̀wá jẹ́ ní ọba bá kàrí ọba gun gbogbo ẹ̀dá rẹ̀ ọba délé báyọ̀ lè mẹ́lọ́jọ́ kò kalẹ̀ gbogbo wàhálà gbogbo ti dò gbogbo ti dà sórí ti ta gbogbo orí ẹtì ní ti sẹ́ńjì fún ní orí kọ́sọ́mà ní ní ọgbà sẹ́ńjì lọ́wọ́ ẹlòmí bí ògbó lọ́wọ́ ẹlòmí pé tí wọ́n gbà sẹ́ńjì láì gbogbo rí báyìí mọ́tẹ́ lẹ́ẹ̀kẹ́ owó ní ẹ̀ gbogbo ọ̀ lélo tó ẹkùn jókòó tó ti kàwé débi kan nàìjíríà ibi tọ́lọ́wọ́ ní orí ìdè tọ́lọ́wọ́ bá ní pépè ètò ìṣẹ́lẹ̀ lọ́lọ́ sí lọ́wọ́ lóòótọ́ káyé ọ ọyẹ kó tó tó ẹkùn tó káyé ọ àwọn tọ́lọ́wọ́ bá fàyọ yẹn wọ́n ronú ni gbogbo àwọn ẹ̀kọ́ àpò àwọn tọ́dá skul ẹ̀ ẹ̀lẹ́ wọ́n ti da àwọn táwọn ẹ̀sìn lálàṣẹ sí òun náà tó wọ́n gbà ẹ̀gbọ́n ní ẹ̀lẹ́ dá ẹ̀sìn lẹ̀ ìdọ́gbọ́n fi lẹ́sìn bẹ̀rẹ̀ lọ́pàá padà di lálàmọ́ lọ́wọ́ tẹ́ni ọjọ́ àwọn òpin àmúrin ní ó ti bẹ̀rẹ̀ tí ó wáṣẹ́ lọ gínà rẹ̀ ẹ̀yẹ good wọ́n tẹ́lẹ̀ máa bá májé jù 13,500 ah graduate ṣùgbọ́n pẹ̀sí wọ́n ní ọwọ́ pé tí ọ máa jókòó sí wọ́n ní ọ̀rọ̀ náà ni àbáyọmí tí ó mọ̀ pé ṣe tí láti gọ́jẹ́ bí ìwé ó náà ni àbáyọmí ó wáyé gbogbo yàgbà òun fi ń kọ́sẹ̀ lọ́kọ́ ọdí tẹ́lọ̀ ọkọ̀ láàrin ọdún méjì kọ́ ọmọ ìwé tí wọ́n kọ́ tún yàtọ̀ tẹni tí ọ̀kàwé tóhun tóhun tọ́gà tẹ́ lọ tí ó fi yàtọ̀ nínú gbogbo yóò wá máa wo pé ayé rẹ̀ wọ́n lọ bá yára ẹjẹ́ o wọ́n pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ rọ̀rọ̀ yìí máa ń àgékù ìjò ní máa ń jẹ́ wọ́n bá ti rò díẹ̀ báyìí torí pé ohun tí yóò rò kún ẹni kápítà ẹlòmí fẹ́ sáwọn kẹmí kò sí kápítà wọ́n gbogbo ọ̀la máa ń sọ fún wa pé kápítà yìí sàdéédé wá fún ọ̀tá ìdáka àtọ́bá lọ́wọ́ pàtẹ́ lóra àánú ọlọ́run ṣùgbọ́n tó bá ti rí sọ́wọ́ bọ́bọ̀ ń bì kẹ́ máa fi kéékèèké pamọ́ àwọn yẹn bẹ̀rẹ̀ àdúgbò ní ti lọ dáadọ́ àdákó wọ́n náà máa gbìyànjú ọmọ adáhùn tágbà rẹ bá kámbẹ̀ agbà lájọ tàkọ́kọ́ ẹnìkan bọ̀ sọ́wọ́ agbà tẹ́lẹ̀ kejì pátá afọ́dún bíi mẹ́fà ní ojú túmọ̀ ṣùgbọ́n wọ ọ̀sáàrì kọ́ ọ̀nà ẹni ọ̀sáàrì kọ́ ọ̀nà àyọ onímùfù síwájú gbogbo àwọn tọ́lọ́ ń gbóhùn láàrín díẹ̀ díẹ̀ ní sí ẹ̀bá ni wọ́n wá sọ ó ti lára ṣe dá ìgbẹ́ lómi bẹ́ẹ̀ pé ṣògbòdó rẹ̀ máa ya mọ́ndì ní tó máa fagídí fagídí tọ̀ torí ẹ̀ tó ní tajẹ́dì tó sì padà wọ́ orí èmù rẹ̀ ṣùgbọ́n wọn tẹ́tọ́ fẹ́ ń sún gbàgìdì kí ló ń sún lọ bá ti rí máa ń ta aṣọ ojú tọ náà ṣe yàyàyà ń takọ kí láàrin nígboro mo ní ìrònú ìtọ́rọ̀ ògùn owó ronú owó ní àbáyọ mọ́yẹ́ lómi ṣe pé ó lọ́lọ́gbọ́n ọ̀kadà lẹ́kọ̀ọ́ ní ìjẹ̀bú ní ìbàdàn bá ti rí díẹ̀ lórí àjọ ọgbàmọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn dáhùn pé mo lè ṣe sílé ní ẹbí máa ṣùgbọ́n tẹ́lú mi máa ń ṣe bí gbogbo ohun tó kó wà yíyọ àti àti àwọn èèyàn bí náà sílẹ̀ ní gbogbo ọlọ́pàá bí náà máa gbọ́ àwọn ọmọ aṣẹ́ ọ̀tà àwọn tí ń ṣe wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo ohun tó rí okó jọ ìdámẹ́ta ni omi dẹ̀ dákẹ́nu ìdámẹ́ta ni omi dẹ̀ ẹbí mẹ́sìn yóò ní ọtí títì ìdákejì òun lọ́ọ́ máa yí mọ́ lọ́ọ́ máa yí mọ́ ìdákẹ́ńtẹ́ tó tiẹ̀ ní tọ́ọ̀chì ara èyí tó yí mọ́ ẹ náà máa wo bí ìrètí lọ́ọ́ máa dá padà báyọ̀ padà ó padà gbórí tọ́lọ̀ bá bá fẹ́ tí wọ́n bá ti tún mú ó tún wọnú sẹ́ni ibi tọ́lọ̀ bá ní kórílẹ̀-èdè Nàìjíríà yọ rọrùn àwọn agùnbánirọ̀ wọ́n máa ń wí fún wọn kódà nípa àwọn orígbàgùnbánirọ̀ gbọ́ lónìí wọ́n ti fèé sí ọwọ́ tó láàdánwọ́lọ́kọ́

ṣe fi sáàmì yẹn kẹ́sí kírètì sẹ́kẹ̀ẹ́ fún wa ló fún ewu tó bẹ́ẹ̀ gbẹ́bẹ́ ṣe ẹ bá lágbẹ̀rẹ̀ fún wa ń bẹ̀ iná bá ti tẹ̀ bá ṣùgbà ṣùgbà lóní ó ló mẹ́kẹ̀ láti bẹ̀ ara máa bẹ̀ lọ ó ti di twenty one days tábà tí ẹ máa ṣe ìrìnlẹ̀ sáàtọ́bì ẹ̀mí ìyẹn ló jẹ́ káwọn míì tó lé ìrònú fi padà ṣe pé káwọn èèyàn máa kọjọ́ láti bí kíní ẹ̀ ló ti mú sẹ́kẹ̀ pé wọ́n ní ẹ̀fẹ́ ẹ̀kọ́ tó ní bọ́ọ̀lù ọdún mọ́kànlá tó lò wọ́n ní òkè ẹ̀mọ́ tẹ́kẹ́ tó gbé tó síwájú ọ̀bá gbé lọ́mọ́ ó ṣe padà ló lè máa lọ sí sẹ́yìn ọlọ́run bá kó ṣe àánú ẹnu kọ̀ọ̀ká wa ọlọ́run bá ní pé wọ́lá lẹ ákérò tó ákérò ọkọ̀ bá ti jọ́ gbé dàlù kìyàmà ẹni àrí ó ga lórílẹ̀ ayé ṣùgbọ́n wọ́lá lẹ ákérò tún lọ́jọ́ gbé dàdù kìyàmà ákítàwù ìjàbọ̀ jáà áà ìpele tí ẹ ga ọ̀gàgá ló fi jẹ́ pé ọlọ́run ọba ti jí ó yé wa látẹ̀nú rẹ̀ hàn nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ní pẹ̀lú àlùjẹ́nà ó ní dàrọ̀jáà ní àti dàrọ̀jáà 100 level by level iná ẹ̀ má lè wọ́n pé bí tó ọwọ́ ọlọ́run ọba ọ̀fẹ́ ní kẹ́kẹ́ bọ́ bá ti ṣe lórílẹ̀ ayé bó ti ṣe padà fọ́lọ́run ọba sí lẹ́bùn rẹ̀ ń bẹ̀rẹ̀ ọlọ́ba ti ṣèṣe kalẹ̀ fún. bẹ́ẹ̀ lẹ́wà ní ìdákejì bọ́ bá ṣe ya olórí bú sí lórílẹ̀ ayé sọ ṣe tọ́lọ́hun ọ iná náà dàrọ̀ká òun ṣe dàrọ̀ká dàrọ̀ká àwọn kẹ́ńtẹ́ tẹ́ gbówó lẹ́kọ̀ọ́ nínú iná iná òjòjò ni wọ́n máa ju àwọn àwọn ni wọ́n máa ké o ṣùgbọ́n àni àṣàlì tó jí gáá tẹ́ fọ́wọ́n lẹ́nu àkọ́kọ́ ẹni ló lè jù ọlọ́mọ jàbá wọ kẹta ń bẹ̀ lẹ́gùn báyìí lẹ́gùn lòun náà níbi pàdé bí ọmọ sọ́lá sọ́sọ́ nípa àlùjẹ́nà pé tẹ́rí dàrọ̀jẹ́ ìdáǹsọ́ ní gbàgbà àlùjẹ́nà yìí láà ìkéní sí kejì nínú ọ́ndúrẹ́dì yẹn láàrin tẹ́mẹ̀ sílẹ̀ ló fi jìnnà síra wọn tẹ́mẹ̀ sílẹ̀ ló fi jìnnà síra wọn tẹ́ni tó bá sì mẹ́sí fi sáré lẹ́gùn tó wà ní ilẹ̀ sísẹ́ táàrí ìgbé pé kòròkòrò là tọ́jọ́ sẹ́mi alákọ̀ọ́kọ́ tí wọ́n fi ìràwọ̀ tíràwọ̀ kú òlókè bá ìsílẹ̀ bá túlá tó máa rí nítorí pé òun kú òlókè tíràwọ̀ ń bẹ́ẹ̀ tọ́lọ̀ fi pèé lọ́sọ̀ ìrìn àjò five years èèyàn tó rí ìjà ẹni tó bá wà ní dárọ́jà ajíná tó wá sálẹ̀ pátá lálùjẹ́ náà ẹni ó wà ní dárọ́jà tó jẹ́ dárọ́jà kan pé dárọ́jà ẹlẹ́ẹ̀kejì òun wà lálákọ̀ọ́kọ́ ẹni ó wà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ bàbá ọ̀lẹ́jì tó fi jẹ́ pé ká máa gbìyànjú gbogbo bàbá ti ń ṣe yẹn lánàá aṣọ fún wa ń kọ́ kalẹ̀ lápàdà jẹrẹ ẹjọ́ ìwé lọ́lọ́fẹ́ yáàmà ṣùgbọ́n jẹ́ akibaru darajatin dáwọ́jà àti ẹ̀ ga akibaru tẹ̀síìlà lọ́n to tó méjèèjì wa. wípé má lérò pé tọ́ bá ẹni wà ní lẹ́wù ẹlẹ́ẹ̀kejì àti level? wà lẹ́fọ̀ aláwọ̀kọ́ ìgbádùn kẹ́nẹ̀ lẹ́jọ́ máa gbádùn ní kí wà akibaru tẹ̀síìlà. bí wọ́n ṣe àtẹ́ǹtì sẹ́ni tó wà lẹ́wù ẹlẹ́ alákọ̀ọ́kọ́ bí wọ́n ṣe àtẹ́ǹtì tó wà lẹ́wù ẹlẹ́ẹ̀kejì tó ka ẹni tó wà lẹ́wù ẹlẹ́ẹ̀kẹta á ó tún wàhákàdá wàhákàdá wàhákàdá tí tó jẹ́ báwọn tó wà ní ìdàgbàjá ti ní à tó wà ní 100 level àwọn ànẹ́bí ọlọ́run bá nù àwọn òjíṣẹ́ ọlọ́run bá nù àwọn ti bí hóòl àwọn ṣùhàdá àwọn sọ̀lẹ̀ hóòl àwọn ẹni eré ọlọ́nkọ́dá wa náà pọ̀ mọ́nú wọn tó jẹ́ pé àwọn tó jẹ́ àwọn ẹni eré gan tán bá dé báyìí tó bá jọ gbé alùpùpù yàmà tó ń tálùkù lọ́n sáré báwọn ànẹ́bí ọlọ́run pé wá bá ṣe wá lọ bá bọ́lọ́nkọ́lọ́n bọ́ wá ṣèdájọ́ àwọn tí wọ́n máa wí ìyẹn fáwọn ànẹ́bí ọlọ́run ọba tí wọ́n gbéra jẹ tí wọ́n máa tí wọ́n sọ̀rọ̀ gan wọ́n máa ní àwa yóò mà sínú wọn àwọn ẹni rere o wọ́n máa àwa yóò mà sínú wọn àwọn tọ́lọ́run ṣàánú àwọn ni wọ́n wà wájú àwa èrò kí ni wọ́n wí kí lóun ní ẹ sọ ó ní ọmọ ọlọ́dọ̀ ìbúrọ́ ọ̀yá àwọn ni wọ́n wà wájú àwọn tẹ́nu wọn sọ̀rọ̀ wọ́n máa lọ bá àwọn àdẹ́bí ọlọ́run bá mọ́ra àwọn tàbí mọ́ yẹn táwọn kálùkù wọ́n máa sọ pé nẹ́fsì nẹ́fsì nẹ́fsì ẹ̀bí mi mọ́ bá dúró wọ́n kálùkù máa tàwọn ẹ̀tẹ̀ tọ́tẹ̀ òun ò tó bẹ́ẹ̀ lónìí ọlọ́run bá ń bínú níbi tó bínú rẹ̀ kò sì ní bínú rẹ̀ mọ́ ẹ máa lọ ẹ máa lọ sọ́dọ̀ ẹlòmíì òun yóò ju àdẹ́bí mi fún wa títí tí táwọn ìjọba àdẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam òun lọ́wọ́ ayẹ ní ayé òun yóò wá dìde yọ́ yóò yin ọlọ́run yóò dúpẹ́ fọlọ́run ìmọ̀hù wà náà ọlọ́run bọ́ máa bí pé yá Muhammad ìrẹ́ Muhammad sálọ alọ́sọ lórí pààrà lórí ẹ̀dìdì lórí ẹ̀dìdì sẹ́ẹ̀lì tí ó ọ̀tà léèrè wọn bá wọ̀ wọ́n fún ìṣfà tó ṣàfà sì pẹ́ wọn bá fẹ́ sípẹ́ wọ́n gbọ́pẹ́ rẹ̀ òun náà máa sọ pé àwọn èèyàn ni wọ́n fẹ́ jẹ́ kí ọlọ́run bọ́ wá sí ìdájọ́ ìdájọ́ gbogbogbò olùgbò sílọ́ọ̀bù sílọ́ọ̀bù ó rí àánú ànẹ́bì yẹn sallallahu alaihi wasallam ìwọ̀n tó fi pàtókà kọ́ ma wá ní pé àwọn díẹ̀ ni ó wà lábẹ́ ìbòjì yọmọlẹ̀ àbílẹ̀ ilẹ̀ àbílò ọgọ́rọ̀ àwọn èèyàn bọ́bá ti tẹ́lọ́wọ̀n bá sí láyé ní òkú yóò ṣe mú ọ́sù wọ́n máa rìn nínú ogun yẹn ẹni àlébìlẹ̀ tó ogun òyòkùn dé kókósẹ̀ ẹlòmí ojúgun ẹlòmí orúkú ẹlòmí ìta ẹlòmí ìdodo ẹlòmí òkè okun rẹ̀ ẹlòmí ogun dáyà ogun irin náà ma gbé àníkọ́lọ́wọ́ bọ́ wá tẹ̀wá sí ìdájọ́ kámọ́ bí sáwọ́ àwọn díẹ̀ náà ni wọ́n wà lábẹ́ yawma la dhilla illa dhilluh àwọn díẹ̀ náà ni wọ́n wà bẹ́ẹ̀ ọlọ́run kó jẹ́ ọlọ́run bá sọ pé wà á ti bárò tẹkù bí ilá àjùlọ yẹn oore tá a máa ṣe fún wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní o fún kálukú wọn bá ti sin lọ́hùn lórílẹ̀ ayé ni wọ́n ti gbádùn ẹbẹ̀ rínú pléèdì àwọn kan bẹ pé pé èrò lásán domestic àwọn kan bẹ ó ti lóko tí wọ́n fún commercial rí náà máa ń tò wọn àwọn ọmọ lẹ́gùn owó gbé fún wọn ó béèrè pé kí ni wọ́n fẹ́ jẹ wọ́n bèèrè pé kí ni wọ́n fẹ́ jẹ kódà láti airport ló ti mọ̀ pé táwọn eléyìí yàtọ̀ wọn ò ní bá yín tó ara wọ́n bá ti ń débà wọn máa wẹ́kọ̀ wọn ní ẹ̀káàbọ̀ ẹ̀káàbọ̀ ẹ̀káàbọ̀ ẹ̀káàbọ̀ ẹ bá wọn nu pléènì ẹ bá wọn bẹ̀ ṣùgbọ́n ìyẹn èèyàn lásán wọ́n jẹ́ ti gbogbo ẹ̀ ẹ́ńjìnì owó gbogbo owó wọ́n tún wò pé ṣe pé tó gbé sójú tó gbé síkú tó gbé sápá gbogbo ẹ̀ wọ́n jẹ́ ṣùgbọ́n wọn yà wẹ́kọ̀ tàbá fi à ń ṣe lè nìkan ara láyé àjẹ́wò àti àmọ́ hàkàdà ó yẹ káàkiri ẹ̀nà ìjọ jẹ pé àwọn ọ̀fẹ́ ń bẹ láìpẹ́ pé wẹ́ẹ̀kọ́ mi ẹkú oríire ẹkú sùúrù tẹ̀sẹ̀ lórílẹ̀ ayé àwọn kan sí ìbẹ̀sẹ̀ pé àfá ẹkú lọ́dọ̀kùnmájà àbáwọn sùn ẹ̀rí láàtẹ́jẹ́ àlúwọ̀ èèyàn tó ń gbọ́rọ̀ yìí láàtẹ́jẹ́ alúmọ́ àlùhọ́rì ìdá àkọọ̀lù tó bá fẹ́ rí ọnú ọlọ́run láàtẹ́jẹ́ alúmọ́ àlùhọ́rì ìdá àkọọ̀lù má da ẹlòmíì papọ̀ mọ́lọ́run ọba nínú ìjọsìn ǹtọ́ yóò fi yẹn júnù tọ́ bá ti rí lẹ́yìn ṣe yóò kún bùsì tọ́ da ẹlòmíì papọ̀ nínú ìjọsìn fọ́lọ́run wọ́n ní gbé wá tí bá gbé wá wọ́n pa ní ẹbá ń gbé lọ àwọn nù àwọn jẹ máa bẹ̀ mojú bá yín ìbá kọ́dá ìbá fún títẹ́ ń wí náà mọ́ àti gbàgbé wọ́n tuntun fọ́ ah, ee eh, eh, mo gbàgbé ní ìṣèwí o ojú bá yín o ìdájọ́ ayé àwọn òwò nílá àwọn òwò òtẹ́ni ó ń láyé ó ń kálukú wa wọ́n bí wa náà ní abára ilé ayé àlùjọ̀nú ní àwọn èèyàn lé mọ́ ó jẹ́ káwọn èèyàn jẹ sí èyí àmọ́ ẹgbẹ́ pé òsì lọ́ta nínú nínú ìsìláàmù ìlójú ọlọ́ọ̀dì dìkùjì

tí ìyẹ̀fọn ṣe jẹ́ pípọ̀ nítumọ̀ yẹn ọlọ́run bá kalẹ̀ ayé ikú bí ìyẹ́ ẹ̀fọn èsì yóò ní rómi mú mẹ́ nítorí yóò fi rómi mú àájọ́ mú mi gidi omi àájọ́ mú mi nì òun ọlọ́run bá jọ rìn sí wa lórí òjò ọlọ́run bá jọ rìn sí oko tá a bá gbìn gbogbo dáadáa jọ ń ṣẹlẹ̀ sí wa ní aburú náà ti wá yóò ṣẹlẹ̀ sí wa mùsùlùmí yóò ṣẹlẹ̀ sí kéde ọlọ́run bá jọ ń dé wa wo ni òsì síbi ọwà àdéhùn wa bọ ọba sí lọ́hùn ọkẹsẹ̀ rẹ̀ tó ọba ti sí lọ́hùn àdéhùn tó dúró yìí ò sí tó kẹ̀kẹ́ ọ jẹ bàbá ńlá yà àdéhùn yàtì yà nítọ́lọ́hùn fẹ́ jẹ́ fún kálukọ̀ mọ́ ni ètò gbọ́ ọ̀sẹ̀ sí lọ́hùn ajẹ́ni kì í tẹ́ ọjẹ́ pé ọba ti sí lọ́hùn ó lówó àyírọ́ o tọ́lọ́hùn bá kọ́ ni o àwọn èèyàn sẹ́ńjẹ́ ọmọ o àwọn kan máa ń tẹ àwọn èèyàn bá a dájọ́ kan yóò tù kalẹ̀ bá a dájọ́ kan yóò tù kalẹ̀ tọ́lá kọ́lẹ̀ ti bẹ lórí ẹ̀ òun ní kọ́ máa ń ọlọ́run bọ́ba lè kí ọlá ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lọ́rọ̀ ọ̀kan látẹ́jẹ́ alómọ́ àlọ́ ilẹ̀ kò sì lè má ṣe tàbí wọ́n wá gbé egún bá àwọn eléégún wá àwọn eléégún wà ló fún wọn lówó ah, ọmọ bó sí mú kankan mí papọ̀ mọ́lọ́run tàbí wọ́n tó ń bọ̀ yábọ̀ bàbá lọ́dọọdún ní òwò dílé inú ọgbọ́dọ̀ má ṣe ọba jà á di ìdájú wọ́n lórí tètè mọ́lọ́run ọjọ́ ìjọ́ ìjọ́ ìjọ́ ìjọ́ ìjọ́ ó ti mọ́sálásí bá ṣe ń bẹ́ẹ̀ ni ó yẹ bá ṣe máa ń bá ṣe máa ń bínú ọlọ́ọ̀bá dẹ̀ ni ó yẹ kọ́ gbá bí forty one million ṣé kí ni ó ṣe bàbá bàbá onírọ̀lẹ́ ọwá ṣe á di bùkárí àlùwàlà bùkárí àlùwàlà alálùwàlà ọmọ ṣàfihàn ọwá lè fọ́lọ́wọ́n bá gọ̀ bí báwo yẹn ti gọ̀ ọlọ́wọ́n ni lẹ̀kẹ̀ tí ثم عمل ثم كفر ثم عمل ثم كفر ثم ازداد كفرا nínú kèfèrí ni padà kú ọ̀sẹ́ni tó láàánú àfẹ́ntọ́lọ̀ bá fẹ́ sáàmù ọba sílọ́n kó sílọ́n kó sílọ́n rẹ̀ kó àlékún kẹkẹ fọ́lọ́wọ́n bà kó rí ara ẹni ọ̀tẹ́kùn dámọ́dùmọ́ máa ń máa pẹ̀lú láà torí sọ bá ti sin nǹkan ní ìpapọ̀ mọ́lọ́wọ́ bọ́tọ̀ jẹ́ mùsùlùmí

tí wọ́n ń tí ọjẹ́ àwọn dà kódà mọ̀kùtùúlá àwọn gan ni wọ́n máa ó yẹ pẹ̀rẹ̀ púpọ̀ lọ́dọ̀ wọn ọlọ́run kódà wa torí ìlàbìtò pẹ̀lú ògbọ́ ọlọ́run gbàtọ́ ọ̀la a máa tẹ̀síwájú níbi dáadáa na'am assalamu